Hello everyone, welcome to Toyeen Talks. Mama ọba ńlá jáde o. Wọ́n sọ̀rọ̀ lóríṣiríṣi, wọ́n sọ̀rọ̀ pátí tí wọ́n lọ, wọ́n sọ̀rọ̀ lórí màmá um, aláṣọ àdúrà Adébímpé. Wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ ní pé kò sí nǹkan tí wọ́n ń pè ní kò sí justice for Mohbad. Báwo lẹ ṣe gbọ́ sí? Ṣé ẹ gbọ́ dáadáa ṣá? Màá play ẹ̀ díẹ̀ fún yín, màá tún wá gbé wá lẹ́kùnrẹ́rẹ́ nǹkan tí wọ́n sọ. Ẹ jẹ́ ká jọ enjoy wọn. Thank you for watching till I'll see you wá jẹ àǹtí bíi pé aláṣọ àdúrà nǹkan tó ṣẹlẹ̀ sí wọn rè lórí social media yìí kálukú wa la ní ọ̀nà tá a fi ń sọ̀rọ̀ àǹtí ìsọ̀rọ̀ ó sọ̀rọ̀ dáadáa nínú ìlú wọ́n ṣe dáadáa láwùjọ. wọ́n wá rí ọmọ ọlọ́mọ tí àwọn èèyàn gbógun tì kò ń ṣogun kékeré o ẹ̀yin èèyàn ẹ̀yin gan mọ̀ pé ogun tí wọ́n gbé ti Liz Anjorin kò ń ṣe kékeré ẹ̀yin èèyàn gan mọ̀ ogun yẹn pọ̀ lórí pa àdó ni àdó ni afọkọ àfọkọ ẹ ṣùgbọ́n kan ló fẹ́. ṣe bọ́kọ ló fẹ́ lórí ẹ̀ ogun ìpọ̀ débi tó jẹ́ pé bíi kí ọmọ yẹn bíi kí ọmọ yẹn bíi kó pokùn so ogun níwọ̀ ogun lẹ́yìn ogun lọ́tún ogun lósì nígbà tọ́rọ̀ ìkọ́kọ́ dórí social media mi gan tí mo jókòó ìgan mo sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ àwa kan rò pé à bóyá wọ́n fẹ́ fọwọ́ lágbẹ́ nìkan lójú ní o bóyá wọ́n fẹ́ ṣe kíní pé mi gan sọ̀rọ̀ bọ̀ téèyàn bá jókòó ẹni tọ́lọ́run bá tó bá jókòó tó bá ruwájú tó bá rẹ̀yìn ó ní agbájọ ẹnìkan dá àgbà òṣìkà ni èmi ti kọ́kọ́ bọ́ síwájú tí mo sọ pé wọ́n fẹ́ ṣe kinní kan ni o by the end of the day nígbà tá a gbójúlẹ̀ àrí ète ẹ̀wẹ̀ ète lórí social media ìgbà tí ọmọ Mohbad ọlọ́run kó bá mi kó fọ̀run kẹ́ ọmọ yẹn tọmọ yẹn kú bí tí mò ń sọ wípé eh, entertainment industry ọmọ mi náà rí experience oríṣiríṣi ibi tó gun wá ẹ lè mọ ẹ lè fọkàn síbi tó gun ti ń wà mo sọ fún yín débi tó jẹ́ pé ẹni tó súnmọ́ tó súnmọ́ tó súnmọ́ fámìlì mi bí ìṣan ọ̀hún tó ìjẹ́ kó ló máa lọ pọ̀lọ́pàá òun ló lọ pọ̀lọ́pàá lọ́dún kan ọmọ mi lọ sí aṣọ ẹni tó súnmọ́ wa bí ìṣan ọ̀hún àrònú ẹ̀hún bàtà dé station la mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọmọ mi pé torí pé ẹ fẹ́ gbowó mo ní experience débi tó jẹ́ pé ó lé ilé ló máa pe tìta wá o mo sọ ọgbẹ fún ìgbà yẹn pé ọ̀rọ̀ social media ọ̀rọ̀ àwọn entertainment industry yẹn experience mo ní òun ló ń lọ yẹn kódà wọ́n máa tún pàdé ọmọ mi lọ́nà wọ́n máa pàdé ẹ̀ ibi tó wá ti rí pé ó fẹ́ kọrin wọ́n máa ní kò ní kọrin bẹ́ẹ̀ wọ́n á ní kò ní kọrin ọ̀hún náà wá jẹ́ kí ọmọ yẹn kó náà wá strong tẹ́lẹ̀ bá bó bá pàdé ẹ̀ lọ́nà ń gbọ́ àlù tiẹ̀ bó bá lọ́ àlù tiẹ̀ mo sọ fún yín mo ní ọ̀rọ̀ Mohbad ọ̀nà Mohbad kò sí nǹkan tó ń jẹ́ justice for Mohbad ṣé ẹ rí àwa tá a wà ń lé àwa tá a wà Nàìjíríà kí ni kan máa ń ṣẹlẹ̀ bí mo ṣe wà yìí ẹ̀yin tẹ́ ẹ wà nínú ìlú kan nílùú òyìnbó tẹ́ ẹ wà yẹn àwọn ọmọ nàìjíríà tá à ń gbé bí àjẹ́ ẹ̀ bá sọ fún yín ká sọ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ lù yín ẹ mọ̀ wá lọ torí ẹ̀yin ẹ máa máa gbọ́ níùsì kan tó ń ṣẹlẹ̀ ní ìlú yìí jù wá lọ bọ̀ àwa tá à wà nàìjíríà tá a wà nílé a mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú wa jù yín lọ bọ̀ gbogbo yín ẹ̀yin kọ six six thousand ni èyí tí mo wọ̀ yìí fifteen thousand bó ṣe rí fifteen thousand èyí tí mo wọ̀ yìí fifteen thousand ṣé wọn tí mo sọ ẹyẹ yín àwa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà jù yín lọ èmi especially ẹ máa ṣàkíyèsí pé tí n bá ti sọ fún yín pé kinní kan nǹkan tí n bá sọ yẹn òun náà máa máa sọ mi ò ń hùn. bójọ́rò òṣèlú ni bójọ́rò kìíní kan bójọ́kọ̀ àtìyàwó máa sọ pé nǹkan tí mo tẹ́mi mọ̀ rè mí ìdẹ èmi òun I don't put sentiments apart bọ̀ ẹ̀yin tẹ̀ wá láì abroad ẹ máa ń gbé ọ̀rọ̀ ẹ máa ń gbé ẹ máa ń believe pé bọ́rọ̀ ẹ ti máa ń tètè conclude jù tẹ bá rìn kọ̀ọ̀kan báyìí ẹ máa ti conclude ìlú nàìjíríà yẹn kiri kan yẹn igbá kan yẹn ẹ̀yin èèyàn ẹ má máa sọ nǹkan tó ju yín ò bá tó ẹ má máa sanwó tó ju yín ò bá tó o ẹ máa rí ẹlòmíì ọ̀tọ̀ ló ń ṣẹlẹ̀ lórí social media wa yìí gan ẹlòmíì tó bá lé kílẹ̀ ẹ̀ṣẹ̀ mi wọ́n á ní wúmà yẹn toró ke campaign fún Tinubu akọni mo kàn yé tiẹ̀ ni torí kò support àwa no nation mo kàn yé tiẹ̀ ni you understand àwọn míì máa ń sọ wọn á torí pé kò sọ example ibi tí mo lọ lé lọ́dọ̀ àti Àbíkẹ́ communication àwọn ṣàmùpá àti àbíkẹ́ communication yẹn àwọn náà wà náà tó ń fẹ́ tó ń fẹ́ náà náà fẹ́ àwọn òṣè nàìjíríà tẹ́lẹ̀ ṣẹ́mu àwọn tó bá àwọn ọmọ group wọn nǹkan kan náà náà máa jọ máa belief nígbà tá a débẹ̀ tó jẹ́ bí oúnjẹ táwọn èèyàn ń gbóúnjẹ tó ń fún wọn lóúnjẹ àwọn ọkọ̀ débẹ̀ wọ́n ń pò ìlọ́pọ̀ ìbò wọ́n fún mi ní nǹkan kan wọ́n fún mi ní nǹkan kan mi ìyá sọ̀rọ̀ mo yà ẹ fún mi lóúnjẹ fáwa lóúnjẹ ń bí a máa jẹun mo mọ sí e ìròyìn ẹlòmí neutral person ló gbé jẹ wá nígbà táyà tá máa ṣe mo kàn wọ́n kí ló ń ṣàwọn ilé kí ló ń ṣe yín àwa máa jẹun bí torí àwa ló ń ṣe ìnáwó ó kúkú jẹ ọgbẹ́ra ìsàmó jẹ rẹ́sì mo tún fi wáìnì lé ó dùn mí pé mi lè mo didi wáìnì kan sí red wine mo fi lé àwa jẹun mo tún fi wáìnì sí mo mọ̀ pé àwọn méjì yẹn tó ń ṣe wọ́n àti rèké ẹ ó ní ó jẹ́ káwọn gba nation ń support Tinubu ẹ bá àyè tì mí bí n bá rí wọn party máa ń dá wọn mọ̀ èmi gan náà máa ń wọ ìwé kí ló ń ṣe wọn abẹ́ ẹ̀ ń ṣì mo jẹun kò yẹ yín that is me tí n bá ń lọ party máa ń múra àwọn tó máa hate mi dáná náà màá dẹ̀ tún múra àwọn tó máa like mi dáná bí n bá ti débẹ̀ ó lè dá mi dúró tí n bá rí pé party yẹn gan tí mo rí pé bóyá kiri mo lè dìde lọ bá àwọn bí tán ti ń sáà fún oúnjẹ máa lọ gbóúnjẹ fún ara mi máa lọ bù màá gbà má dẹ̀ gbé dání máa jẹun that is me. ìyá yẹn wà bẹ́ẹ̀ yẹn ó ń gbà wọ́ọ̀dù wọ́n respect ẹ̀ káàkiri gbogbo nǹkan tí ìyá Àbíkẹ́ communication ṣe yẹn wọ́n ti rí káàkiri gbogbo Nàìjíríà ẹ̀yin kan jẹ́ kẹsẹ́ ní ṣe social media ń gbẹ̀tẹ̀ ọ̀rọ̀ àti pípẹ́ aláṣọ àdúrà tí mo ń sọ lọ ó wáyé àǹtí ìwà wá sí Nàìjíríà bá ń fún bá ń fọmọ ẹ bá mi fún ní eight thousand eléyìí ò gbé wá lọ́la gbó bá gbé fún mọ́tò ni náà fún eight thousand ní kí ni bọ́ndù mẹ́rin kí ló ń ṣe náà gbọ́ mádà lówó ẹ bá fún ní eight thousand. wá ọnu báàgì. àbíkà aláṣọ àdúrà wá bẹ̀rẹ̀ sí gbàdúrà bó bẹ́ẹ̀ ṣe é ti list lórí social media àti ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà fún ó bẹ̀rẹ̀ sí gbàdúrà fún ó bẹ̀rẹ̀ sí gbàdúrà fún Muyideen aṣọ tó bá ti ń ṣe aṣáájú wọn máa gún mi lára ni ó bẹ̀rẹ̀ sí gbàdúrà fún ó bẹ̀rẹ̀ sí gbàdúrà fún àti ẹ̀ ń gbàdúrà fún wọ́n ń gbàdúrà fún. Thank ẹ wá lọ gbowó wa torí àbí wọ́n ṣì ń lọ gbọjà. so àti ẹ̀ ń gbàdúrà fún mo fọlọ́n búra àti bí kẹ́kọ̀ọ́ náà wọ́n lọ́pọ̀n fẹ́ sùn kẹ́yìn mọ movement wọn àjọṣe àjọṣe wọ́n lọ́pọ̀n fẹ́ sùn bọ́ nígbà tó bá wá tó ń wá owó lọ tó wá pàdé iyì lọ́nà wọn belief torí àti wípé ò sọ pé òun fẹ́ wá sùn ọkàn fẹ́ kílìsì lánàá yẹn bọ ọmọ yẹn ó jẹ́ ọmọ tí ò kì í fi kò ń fi ibi sú olóore wàláì bẹ́ẹ̀ bá mọ̀ àti bí ike ti nílẹ̀ ní waterfront o bóyá ẹ̀rù kan ṣeré àǹtí ẹ̀ ti nílẹ̀ ní water front wọ́n ti deposit wọ́n ti deposit owó tí mo mọ̀ you understand ẹ yé èèyàn ẹ mọ ibi tí ire oore yín gbé wà àìmọye ẹlòmíì tó ń wá ilẹ̀ ní water lẹ́nìí mo fi ọlọ́run búra ẹnì kan send message mi ẹni tí mo mọ̀ gangan ni ó ní kí n bóun béèrè lọ́ọ́ list pé ṣé water kù mo ní máa bá bèrè ilẹ̀ dẹ́wà mi kò tí ì rí mi tí ì rí Liz bá sọ̀rọ̀ mi tí ì bá sọ̀rọ̀ ẹni ẹni kí n bá wọn bèrè lọ́wọ́ Liz pé ṣe waterfront ti ṣì kù ẹ gbàgbé wèrè ẹlòmíì àfẹ́ralẹ̀ a máa sá pé kó má bọ̀ sọ oníjìbìtì báwo ni ẹ ó dàbọ̀ a máa sá pé kó má bọ̀ sọ́wọ́ oníjìbìtì kí lìsì tó lè accommodate ẹ bẹ́ẹ̀ jókòó bẹ́ẹ̀ ṣe kínní because ọmọ yẹn ojú ẹ̀ ti rí ó ti rí ọ ó ti rí òkun ó ti rọ́ṣà ní orí social media yìí ó ti rí òkun kí ni mo sọ ó ti rí ọ̀sà lórí social media yìí àǹtí bíi pé wàá gbéra ẹ̀ ìwà nǹkan tó bá wù ló máa jẹ ohun tí àǹtí yẹn tó wù sí Liz Anjorin ó ní àǹtí yẹn ń jẹun láìlé ni. tó bá tó bá tó bá takò ọmọlọ́mọ fún ibi wọ́n náà máa rí bì í àti pípa aláṣàdúrà wá sílé wọ́n wá joyè ọ̀tọ̀ ní nǹkan tán bá wá wọ́n tún ṣe débẹ̀ yẹn tí wọ́n rí environment tán rí bí gbogbo nǹkan ṣe ń lọ àti bíi pé wọ́n lè tí nígbà pé wọ́n fẹ́ ra ilé tẹ́bá mà ti bíi pé wọ́n láì property gan àti bíi pé láì property gan ẹni mo mọ̀ ìkan yẹn pé mo like wọn fúnpọ̀ wọn like property ẹni tó bá dẹ̀ mọ̀ wọ́n ní UK wọ́n máa rà wọ́n ti sọ wípé lè tí mo rà yí o mortgage to ṣe kíní kan ní o kíní kan tó ṣe kíní kan àti ẹ̀ máa rà wọ́n á ní buy to let ní o kíní kan wọ́n máa sọ gbẹ̀ coming home wọ́n ti rí reliable person láti lè sọ pé owó mi rè ó yá nǹkan tí mo fẹ́ ṣe rè owó mi rè kó tó fẹ́ ṣe rè ohun tí mo fẹ́ fàyọ fún yín bẹ́ẹ̀ ni pé nọmba one àti Bímpé ti di ẹni tó máa máa ta ilẹ̀ fún ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó you want to buy something from Liz overalẹ̀ ní gbogbo àwọn ajá àwọn lẹ́kì kọ̀ọ̀kan yẹn she can she can she can be of help for you ohun tẹ́ ẹ̀ bá rí òun lẹ̀ rí ibi tẹ́ ẹ gbọ́n mọ ibi tẹ́ ẹ rí mọ lẹ́ rí mọ yẹn ṣe rí ọmọ ọmọ ọmọ Lizzy tẹ̀ ń wo yẹn tó joyè ìgbẹ́ ò léegun yẹn ìgbẹ́ Lizzy ò léegun ṣùgbọ́n ẹni tó bá tẹ̀ máa ti ro. èmi bí mo ṣe wà yìí èmi mọ̀ pé mi ò lè ní orúkọ re lọ́dọ̀ ẹnìkan tẹ́yìn náà mọ̀ èmi ò gbàdúrà kí n lórúkọ re lọ́dọ̀ ẹ̀ because èmi gan mọ̀ nǹkan tí mo fojú ẹ̀ rí nǹkan tí mo gbà lọ́wọ́ ẹ̀ pọ̀ nǹkan tí mo gbà lọ́wọ́ ẹ̀ pọ̀ ẹ̀mẹ́ tí wọ́n sẹ́ mo gba mo faṣọ ìyá mọ́ lára yes èmi ọba ní Elizabeth mo sọ fún ẹ pé mo faṣọ ìyá mọ́ ẹ lára mo sọ èmi ò ń parọ́ because kò ṣe pé bóyá mo rò pé ọ̀la kan ń bọ̀ pé tó yá tó yọ̀ ọ̀la ẹ bá dé ẹ a la ṣe máa irọ́ o kò sọ̀la kan tó ń bọ̀ láàrin mi àti ẹ bí ò ṣe pé a máa jà ní a máa máa jà ní. mo faṣọ ìyá mọ́ ẹ lára níbi kí èmi máa fi ọkàn kí máa fi ìfẹ́ kí máa fi inú kan báwọn èèyàn ṣe ó ní ó bá ọmọ tó wọ aṣọ ẹ̀ tó daṣọ ìyìbọ ẹ̀ tó wá disgrace ẹ̀ ń ta gbangba èmi mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí ìyàn ẹnu mi ò dá eyín yìí ò dá eyín yìí ò kárí eyín mẹ́fà àbọ̀ ni mo gbé wáyé. ìwọ lè lọ gba gbogbo àwọn agbára tí o gbà ní India bó ṣe lágbára tó orí èèyàn kan tó wíkẹ́ẹ̀dì jù ẹ lọ orí mo ṣe ń fa aṣọ ya mọ́ ẹ lára kiri lè gbogbo àwọn èèyàn pàtàkì tó yí ẹ gbogbo wọn pátá gbogbo wọn mọ̀rẹ́ lórí ìkọ̀ yes èmi fi àjùlọ wù ẹ́ ní gbogbo ọ̀nà bí kan bí mi nù kan kí mi mọ́ in fact kán má kí mi gan mọ́ gbogbo ayé rí i pé mo fi àjùlọ wọ̀ wọ ìwọ ọmọ wọ̀ wọ́ wùmà yìí mo fi yóò tiẹ̀ tún wá rí ṣé rí ẹ pàgbó yí mi ká tí ò sí nǹkan tí ò lè sọ sí mi ṣé rí ọmọ tó jẹ́ pé èmi pọ̀n tí mo dúró pé ẹ̀ ní fi ṣẹ̀ sí i tó o gbé aṣọ tó o gbé ẹ̀wù ẹ̀ tó o gbé sí ìta báyìí tó o mú ọjà ẹ̀ tó o ń fàyà ọjọ́ yẹn ni mo sọ fún ẹ gbogbo aṣọ yìí ẹ gbọ́dọ̀ fàyà ó fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ and I thank God for everything ó ní aṣọ àmúyọ̀gàn kan mọ́ ó máa kẹ́ ẹ lára èmi ìyá Lizzy Anjorin kó ráyé tí àǹtí bí ń pe gẹ̀lé ni látànù ayé tí àǹtí bí ń pe aláṣọ àdúrà jẹ́ láti ọ̀dọ̀ Liz látànà wọ́n bá dé ẹlòmíì lè kí ni ṣé bórí ẹ̀ ń tà ni ṣóòsùn bẹ̀ ijó tí wá Nàìjíríà ṣóòsùn bẹ̀ ṣèwọ̀dé òsùn bẹ̀ òsùn Oriental igá tó ti ẹ̀gbẹ́ Nàìjíríà ládìsí bruna gbé ẹ e dé. ó ni ní irọ́ ló pa òǹkúnlẹ̀ kíni tó tsòtsòtsòtsò tó ń kúnlẹ̀ kiri lórí sọ́tàmìrì ìdíyàrí kúnlẹ̀ tó ń ṣe ọkọ kọwọkọwọkọwọkọ tó ń dàgbára dúdúgbò ijó o ijó o ló ń ṣe ọmọ ìjọ mi o kowé tv omíyalé ni. ló ń ṣe báyìí Liz Anjorin àwa ìyá ẹ̀ pàtàkì pàtàkì àwa ń jọlá àwa ń jọlá lọ nìyẹn ó tùǹgbà tùǹgbà tùǹtùn tùǹgbà tùǹgbà tùǹtùn tùǹgbà tùǹ àwa bí amọ tòótọ́ ó wá ń ka lára ó jó ó dùn ó ka lára ó ti gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ òjijì ọmọ tó fi odidi ọmọ tó fi ń ṣàlùbáríkà ìwọ lè wà nàìjíríà kò ní pé kínní kọmọ yẹn tó máa lọ lọ́ọ̀jẹ̀ irú orienta tó o bá sí láyé tiẹ̀ láyé líìsì kò bá gbé lọ sí orienta lọ sí kò bá lọ sí orienta gbogbo wọn ò lówó lọ́wọ́ àwọn akúṣẹ̀ rìndìnrìndìn akúṣẹ̀ dánidání wọ́n yàjà gbé wá sórí kìíní ló ń ṣe ibi lára rájú ṣìbìlì nàìjíríà agency building ẹ̀ ń tẹ̀lé agency tẹ̀tẹ̀ àti tẹ̀tẹ̀ ayé tá a jẹ ló ń ṣí gbogbo kíní oúnjẹ kiri mú un tẹ́ṣẹ́ níjẹ oníṣẹ́ lójú wo ráwọn wo ẹ lọ orí ọba Elizabeth old pictures mi ẹ rí pictures thirteen years ago thirteen years ago ẹ lọ wo orí ọba Elizabeth ẹ lọ wo àwọn memories ibi tí mo ṣí àlànà ó kọjá jágbajàgba wa mọ̀ pé mi ò ń ṣẹgbẹ́ ẹ̀ ó bọ́ sórí social media eight years ago báyìí tẹ́lẹ̀ ń dàkó lọ mi padà mi thirteen years ago thirteen years ṣòro pé ó rò pé akúṣẹ̀ ló ń wọ business class Emirates ni ṣòro pé akúṣẹ̀ ni àbúrò pé wọ́n ń gbà yàn láàyè kéèyàn wọbẹ̀ ó lọ ya fọ́tò ń bẹ̀ wọ́n ń gbà ó lè wọlé ó máa ní ohun tó máa mú dání tó máa fi wọlé through your boarding pass tó máa fi débẹ̀ ọ̀rẹ́ mi ni thirteen years ago Emirates business class ó rí mi ni tó bá máa wọ lọ́ọ̀jì wọn ṣòro kọ́kọ́ wọn kàn wọ̀ bẹ̀ ni ṣé èmi àti ẹ wá jọ wà nínú sẹ́ẹ̀tì kan náà tó lè máa bọ́ sórí social media kó máa wọ ẹnu sí lára ọmọ ìjọba ẹ̀rí gbogbo pàǹdù kútákó sí ẹ lọ́rùn pàǹdà àwọn tọ̀dọ̀ mi gan tiẹ̀ tí wọ́n tún dúró oore jù bẹ́ẹ̀ lọ gbogbo ibi ẹrí ẹ awakọ̀ gbẹ̀sán má dàbí wèrè orí bó ṣe ọ́gì ó kó sọ́nù gà gbogbo ẹ̀ ló ti funfun gbogbo ibi ẹrí yẹn ló ti funfun gbé oní góòdì ni góòlù ni ọmọ ọmọ ìjọbẹ̀rì ilé ń ṣe lọ́ọ̀gì lọ́ọ̀gì búùkù lọ́ọ̀gì búùkù kí ni wọ́n fẹ́ fi lọ́ọ̀gì búùkù ṣe fún ẹ lọ́ọ̀gì búùkù ó ti di dandan pé tán díẹ̀ díẹ̀ náà ṣí fún ẹ o bá ti ra mọ́tò wọ́n ti fún ẹ ní voice ẹ o ti gba receipt ẹ kò sí nǹkan kó pọ̀ wá kí ló kàn àti lọ́ọ̀jì kí ló tún lọ́ọ̀jì ègé kí ló ń lọ́ọ̀jì kí ló ń lọ́ọ̀jì kí ló ń lọ́ọ̀jì oníṣẹ́ṣẹ́ níjẹ́ oníṣẹ́ ló rí ọ lè ah, àti bí ipa aláṣàdúrà mo kí n kú oríire latest landlady latest landlady ẹ̀yìn waterfront àwọn olówó ló ń ra lẹ́gbẹ̀ẹ́ kì í ṣe àwọn oníṣẹ́ ẹ máa sá property mi property wo ni òní ó ti mo sọ fún yìí pé ilé tó ń sọ ní ibi tó ń gbé yẹn ilé council house ni council house ni council house ni ẹ eh, understand ṣé nǹkan tí mò ń sọ fún yín ẹ get nǹkan tí mò ń sọ fún yín. ṣé nǹkan tí mò ń sọ yẹn yín kí ló fẹ́ fi lọ́ọ̀jì bùkù ṣe kí ló fi lọ́ọ̀jì bùkù ilé kọ́mìnì ṣe kọ́mìnì ibi tó ti ń ta mọ́tò ó máa san gbèsè ó fi ń san gbèsè ni ó fi ń san gbèsè ni ó fi ń san gbèsè ni ó fi sọ gbèsè invoice nìkan ṣe ló nídìí invoice invoice tí wọn bá ti ra nǹkan ó bá ti ra ẹ̀kọ́ ẹ tán tó o bá ti rà tán tí ò kì í ṣe san díẹ̀díẹ̀ ìlú òyìnbó lẹ ti ń gba gbogbo yẹn kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ń bí èrò sí nǹkan tó jọ owó bá ti sanwó ẹ̀ káàṣì káàṣì èmi náà ra mọ́tò o mo ra mọ́tò ní Canada o mo lo mọ́tò ní Canada o èmi lo mọ́tò ní Canada o àbẹ́ ẹ̀mọ́ ni ebi lo mọ́tò ní Canada mo lo license ní Canada mo ní driver's license ní Canada mo wa mọ́tò ní Canada bẹ́ẹ̀ kiri mi ni mo ra mọ́tò mi káàṣì mo rà mi ò dẹ̀ fún mi logbook ẹyẹ ẹyẹ ẹ má máa parọ́ ẹ má máa pàfi lóyìnbó fáwọn ọmọ bíi báyìí ẹni tó bá máa san gbèsè tó ń sanwó díẹ̀díẹ̀ tó jẹ́ pé àwọn máa fún logbook log logbook gbèsè ló rà àwìn ló rà àwìn ló rà gbèsè ló rà àwìn ló rà sọ díẹ̀ díẹ̀ àwìn ló rà gbèsè ló rà àwìn ló rà ngẹngẹngẹ àwìn ló rà ngẹngẹngẹ àwìn ló rà ngẹngẹ ooo ẹgbà six thousand six thousand. six thousand six thousand. pé ìṣùgbọ́n àparò sí kiri mi. alpha àṣẹwà òkè bẹ́ẹ̀ yẹn.